pé kí yorùbá má lọ olúwa wípé yorùbá lòun fi ṣe adé àwọn ènìyàn dúdú lórílẹ̀ alààyè olúwa dẹ̀ sọ pé ìran yorùbá ni ìran israẹli kejì ní orílẹ̀ alààyè ohun tí mò ń sọ yìí prọfẹ́sì kan tún jáde nílùú òyìnbó ẹni tọ̀hún yẹn sẹ́ndì prọfẹ́sì yẹn sí mi sórí email wọ́n kà jáde lórí email yín personally. lórí email gbé jáde kó ka fún wọn ṣó wà bẹ́ẹ̀ gbà tá à ń sọ ni ó wá lóun wá rí àṣàbí òun wá gbọ́ nǹkan tí à ń sọ tá à ń sọ lórí ó lóun wá ní ẹ́ eh? ohun tí olúwa sọ rèé ohun tí olúwa mà sọ rèé ẹ́ eh? bó ṣe pè mí nìyẹn bó ṣe sẹ́ndì kìíní sórí email mi nìyẹn. nǹkan tọ́lọ́run ti fi wọ́n hàn wọ́n nílùú òyìnbó wọn ò dẹ̀ mọ̀ yín rí. wọn ò mọ̀ mí rí. Ah, ẹ ẹ̀ dẹ̀jọ́ gbénu ilé kan. jọ gbé. ṣé pé ẹjọ́ rìn pàdé rí. ṣèbí láàárọ̀ yìí à ń bọ̀ láàárọ̀ yìí ẹ̀ ń sọ fún mi pé wòlíì kan pé wòlíì kan sọ pé pé nàìjíríà máa pín àbí pé nàìjíríà máa pín a ti ń sọ for very long àwọn kan wá ń dá ọgbọ́n kò sóhun tí a lè ṣe kò sóhun tí a lè ṣe bẹ́ẹ̀ mi o ẹ bá gbé mi sájà ilẹ̀ ẹ bá gbé mi sófurufú màá jẹ́ iṣẹ́ tí ọlọ́run rán mi kò tèmi ò ṣe tèmi ò ṣe gbà kọ́kọ́ kìdẹ́ ṣe tèmi ló máa kọ́kọ́ bẹ̀rẹ̀ àwọn kan tí ọlọ́run rán àwọn kan níṣẹ́ wọ́n sọ wọ́n sínú epo gbóná ètò gbèsè erékùṣù Patmos wà bẹ́ẹ̀ ètò sọ lókùúta pa ó wà bẹ́ẹ̀ ká lè dé ọ̀run ni i'm ready to die because of the truth gbogbo ẹ̀yin olóṣèlú yẹn lọ ronú kẹ́ ẹ pìwàdà inú ọlọ́ ẹ̀yin tẹ́ wà lókè nàìjíríà ẹ̀yin bàbá wa ọbásanjọ́ ẹ lọ yí padà inú ọlọ́run ò dùn sí yín gbogbo ẹ̀yin gòwán inú ọlọ́run ò mà dùn sí yín ẹ lọ yí padà ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ ẹ jọba tẹ́ ẹ jẹ gọ́vnọ̀ inú ọlọ́run ò mà dùn ẹ lọ ronú kẹ́ ẹ pè wá dà ipò tẹ́ ẹ wà kì í ṣe títí kì í ṣe lọ títí ọlọ́run ń béèrè fún ìrònú kú ìwà dà ọlọ́run ń béèrè àwọn pásítọ̀ lè bá yín sọ̀rọ̀ mọ́ ń bò tó jẹ́ pé ń tọ́jú owó sọ́wọ́ wọn ẹ̀ wọ́n bá yín kówó lọ sókè òkun ọkàn yín wá yí gbì sí àìṣòdodo ẹ yí padà gbogbo ẹ̀yin ọba gbogbo ẹ̀yin ọba gbogbo ẹ̀yin ọba mo sọ lọ́jọ́ kìíní àná lórí bíi pé ọ̀rákùnrin yẹn ṣọ́ra fáwọn tó yí ọ ká. ẹ ǹjọ Chief Sunday Igboho ìgbà tẹ sọ̀rọ̀ láàfin wọn tí bọ́gùlé wọn láti lọ pààyàn síbẹ̀. ṣọ́ra fáwọn tó yí ọ mo sọ fún Gani Adam Gani Adam ní sùúrù lọ jókòó síbi tó Ọlọ́run fi ẹ́ sí. ipò àgbàtà ń bá àgbà gbogbo gẹ́rẹ́ jẹ́. ṣèbọ́ Ọlọ́run rí irin ń bẹ̀ iṣẹ́ tí ọlọ́run gbé sí Sunday Igboho ló ń ṣe yẹn o ọlọ́run ló gbé dìde kì í ṣèṣù o ẹ lè máa sọ pé àyànfẹ́ ọlọ́run ni mo tún sọ mi ò ní mi ò ní ìdí láti gbowó lọ́wọ́ ẹ̀ àbí tẹ́mi kan bá tún fẹ́ fún lówó pẹ̀lú ohun tó ṣẹlẹ̀ sí mi ò ní ìdí láti gbowó lọ́wọ́ ẹ̀ mi ò kò lè fẹ́ mi lówó gbogbo ẹ̀yin àáfàá jẹgúdújẹrá ẹ lọ yí padà àwọn àáfàá mi máa ń bẹ nínú yín àáfàá mi máa ọlọ́run ń bẹ nínú yín ẹ lọ yí padà gbogbo ẹ̀yin abọ̀rìṣà mímọ́ náà ń bẹ ẹ̀yin abọ̀rìṣà tó jẹ́ wípé torí owó torí ayé ẹ lọ yí padà àkókò òótọ́ ló délẹ̀ yìí torí ẹ̀sìn ń bọ̀ o ẹ̀sìn ń bọ̀ o ẹ̀sìn ń bọ̀ o bàbá kan sọ̀rọ̀ ọmọ kan ọmọ kan tó ń ṣe adidé tó ń ṣe adidé tọ̀ ló bá pè mí láti ìlú kan dádì àwọn lágbájá báyìí mo ní ní sùúrù àṣírí wọn máa tú má bẹ́ẹ̀ nìkan níjà àwọn tó bá bá jà lóòótọ́ gbogbo yín lẹ̀ ń jà fún ìjàgbara òmìnira àwọn tó bá bá jà lọ bá wọn sẹ́tù ọlọ́run ló gbé yín kalẹ̀ bẹ́ẹ̀ tí ìbá eh, tí ìbá ṣe ọlọ́run ẹ̀ lè ṣe nǹkan tẹ̀ ń ṣe yìí ọlọ́run ló gbé ara ẹ̀ sínú yín tẹ́ fi ń ṣe ohun tẹ́ ń ṣe yẹn mo ní àwa dẹ̀ mọ̀ torí olúwa ń bá wa sọ̀rọ̀ lójoojúmọ́ kò sóhun tó máa ṣẹlẹ̀ ní gbogbo àgbáyé tí ọlọ́run ò kì í sọ fún wa orílẹ̀-èdè kan máa mì ó máa mì láìpẹ́ yìí ó máa mì I don't know bóyá North America bóyá Asia mi ò rí i pé bóyá Africa I don't know mi ò mọ ó máa mì gigigigigigigigigi bí òkú òkú tí ò ṣẹlẹ̀ ni ló máa ṣẹlẹ̀ o olúwa bá wa sọ̀rọ̀ ẹ gbọ́ ẹ gbọ́ ohùn olúwa now mo fẹ́ wá sọ tí olúwa sọ fún mi ọlọ́run ní ẹ ti sagbára yín òun fẹ́ wá sagbára tòun báyìí láti pín orílẹ̀-èdè yìí gbogbo nǹkan táwọn fúlàní ń ṣe yẹn òjò ẹ̀sìn wọn ń bọ̀ ikú wọn máa pọ̀ lórílẹ̀ alààyè gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ olórí orílẹ̀-èdè yìí tẹ́ ẹ ta orílẹ̀-èdè fún àwọn European tẹ́ ẹ ta orílẹ̀-èdè fún British ẹ lọ padà lẹ́yìn wọn torólúwa sọ kankan fún mi màá sọ fún yín ká ẹ gbọ́ Ọlọ́run ní àwọn ọ̀rọ̀ ti jáde mọ́sọ̀sọ̀ ìsàlẹ̀ sórílẹ̀-èdè Yorùbá ọ̀rọ̀ ohun àlùmọ́nì pé kò sí ibi tí wọ́n ti ní detect àlùmọ́nì ní orílẹ̀-èdè Yorùbá yìí ní orí bóyá ni state kan máa wà bóyá ni local government kan máa wà tí ò ní ní ohun àlùmọ́nì láti fi ṣòwò láti fi ṣọrọ̀ ajé olúwa lóun ti ṣe oníṣẹ́ tóun ti parí ni ẹ lọ ẹ lọ kúrò nínú èrè ìjẹkújẹ àjẹbẹ́kùn yín ti tó ẹ lọ ju pẹ́ẹ́dà lẹ̀ ẹ ronú ẹ pìwàdà mo gbọ́ pé ẹ̀yin gómìnà ilẹ̀ Yorùbá eh, south south Eh, south eh, south east wọ́n la ẹ̀kọ́ra yín jọ wọ́n wá sẹ́kọ̀ ṣùgbọ́n ẹ̀kọ́ra yín jọ sí orí òtítọ́ ní july five ẹ̀kọ́ra yín jọ sí orí òdodo ẹ̀kọ́ra yín jọ ohun tó ń ṣẹlẹ̀ ẹ̀yin kọ́ lẹ́kọ́ra yín jọ o ọlọ́run mọ̀ọ́mọ̀ wọ inú ayé yín ni o láti lè pé kóun lè ṣe ohun tóun fẹ́ ṣe ó fẹ́ lò yín ni o ẹ jẹ́ olóòótọ́ ẹ má gbẹ̀yìn bẹ bọ jẹ́ èmi sọ òtítọ́ Kristi fún yín àlàáfíà ni. ló máa ṣẹlẹ̀ sírú olóyè Sunday Igboho ń sìn tí wọ́n wọlé ẹ̀ tó ń declare wanted. sí kankan tó máa ṣẹlẹ̀ sí ìbáwọn gómìnà yẹn ti dìde. wọ́n ti sọ yí pé tí ss bá fẹ́ wọ ìlú àwọn kọ́ máa sọ fún àwọn wọn gbọ́dọ̀ wá kúyàn gbìjígbé mọ́nú. kò sí kankan tó máa ṣẹlẹ̀ sí mo sọ fún yín lọ́jọ́ kìnínní àná pé wọ́n máa rìlíìsì baba àjèṣà. bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ sà. ṣé wọn release ẹ. ẹni olúwa ni kò ní ṣẹjọ́ kan. ẹ ṣe ṣáàṣìírí ẹ o ṣáàṣìírí àwọn tó plan ẹ ò tú àṣírí wọn tú náà so kánú káwọn yíbò yẹn fẹnu ṣọ̀kan torí àwọn kan náà ló gbowó ẹ láàrin wọn so ìtòyè yín sìn tán bá lè ṣọ̀kan tán bá lè ṣọ̀kan kánú ò ní pẹ́ bí tólúwa tó wà yẹn ohun tólúwa sọ fún mi ni ohun tí olúwa sọ fún mi ni ṣe rí àwọn tó wà lókè nàìjíríà ebi máa pa wọn láìpẹ́ yìí owó wà lọ́wọ́ wọn ṣùgbọ́n ló wá sọ fún mi pé òun fẹ́ dá wàhálà kan lẹ̀ nínú aṣọ yẹn òun máa dá wa òun ọlọ́run máa dá wàhálà kan lẹ̀ gbogbo tó wà tó ń bò gbogbo ẹ̀ ó máa di gbangba ẹ lọ kọ́lẹ̀ ìjì ọlọ́run ń bọ̀ ọlọ́run ṣe ọlọ́run ti lu àwọn kankan ó rí i pé wọn ò ronú ṣùgbọ́n ó fẹ́ ṣèkì wọn báyìí ọlọ́run fúnra rẹ̀. ó ah, yóò ṣe yóò ṣe ṣùgbọ́n ohun tẹ́mi ń sọ ni pé gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ aláṣẹ ẹ padà sọ́dọ̀ ọlọ́run ẹ lọ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ torí tí ẹ ò bá gbọ́ ọ̀pọ̀lọpọ̀ yín máa ọ̀pọ̀lọpọ̀ yín ni ò rí twenty twenty three tẹ́ ń pariwo fún yẹn o. ọ̀pọ̀lọpọ̀ yín ní òní ní twenty twenty three tẹ́ ń pariwo fún yẹn o ẹ lọ padà sọ́dọ̀ ọlọ́run ẹ lọ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀. èmi ò ṣe wòlíì politician o èmi ò ṣe prophet of a politician I don't want anybody call me.